في النار السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته نعم بسم الله الرحمن الرحيم باب احترام أسماء الله تعالى وتغيير الاسم لأجل ذلك عن عم شعيب أنه كان يقلد أبا الحكم فقال له النبي صلى الله عليه وسلم إن الله هو الحكم وإليه الحكم وإليه الحكم فقال إن قومي اختلفوا في شيء آتوني فأحكمت بينهم فغدي كل الفريقين فقال ما أحسن أحسن ما أحسن هذا فما لك فما لك من الولد قال ولد ومن الولد قال شعيب ومسلم وعبد الله قال فمن أكبرهم قلت شعيب قال فأنت أبو شعيب رواه أبو داود وغيره قوله عن أبي الشريع قال في خلاصة التهذيب وأبو الشريع الخزاعي اسمه خويلد بن عمرو أسلم يوم أسلم يوم الفتح له عشرون حديثا اتفق على حديثين وانفرد البخاري بحديث وروى عنه أبو سعيد المقبوري والنافع بن جبير وطائفة قال ابن سعد مات بالمدينة سنة 68 وقال الشارح اسمه آني من آل بن يزيد الكندي قاله الحافظ وقيل الحاغب الضبابي قاله المزي قاله المزي المزي قوله يقنى القنية ما صل ما صلوا بحبل أو أم ونحو ذلك واللقب ما ليس كذلك كزين كزين العابدين ونحوه وقول النبي صلى الله عليه وسلم وقول النبي صلى الله عليه وسلم إن الله هو الحكم وإليه الحكم فهو سبحانه الحكم في الدنيا والآخرة يحكم بين خلقه في الدنيا بوحي الذي أنزل على أنبيائه ورسله وما من قضية إلا وما من قضية إلا والله فيها حكم بما أنزل على نبيه من الكتاب والحكمة وقد يسر الله معرفة ذلك لحفظ العلماء من هذه الأمة فإنها لا تجتمع على ضلالة وإن العلماء وإن اختلفوا في بعض الأحكام فلا بد أن يكون أن يكون المسلم فيهم واحد فمن, فمن رزقه الله تعالى قوة الفهم وأعطاه ملكة يقتدر بها على فهم فهم الصواب من أقوال العلماء يسر له ذلك بفضله ومنه عليه وإحسان إليه فما أجلها من عتية فنسأل الله من فضله نعم آه الشيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله nínú àwọn ìmójútó tawhid ṣe ìkólékàn nípa ẹ̀kọ́ àkídà òun náà ni ibi tí a ti fẹ́ kà ní òní yìí tí ó máa jẹ́ pé ìdí ń jẹ́ àkídà Islam àkídà tí Ànábì sallallahu alaihi wasallam tí ó mú wá fún wa ó yéèyàn àkídà yìí ni máa ń jẹ́ kí èèyàn máa pàtàkì bí Ọlọ́run ọba ṣe tó gbogbo ẹni tó bá ní òun mọ ọlọ́run ọba tó wá ṣe pé kò kí ń ṣe ọ̀nà tí anábì sallallahu alaihi tó ní ká gbàmà náà fi ń ma ọlọ́run ni ó máa ṣe tí ó sì pè ní a lónìí a ó tóbi ni ṣéèkì ní ihtiramu asma'illah báàbù ihtirami asma'illah ta'ala ọ̀rọ̀ nípa pé bí a ṣe máa ń sàpọ́nlé orúkọ ọlọ́run ọba àwọn ọkọ̀ tọ́lọ́run bá bá ń jẹ́ a ń pọ́nlé ni bó la ṣe máa ń pọ́nlé wàtàkọ̀yírò ìsìnmílẹ̀ ajílẹ̀ dàlẹ̀ èyàn máa yí orúkọ padà tó bá jẹ pé orúkọ yẹn ó fẹ́ jẹ́ orúkọ tí ọ̀tàkùn tí ọlọ́run ọba ní kọ́mi ènìyàn jẹ́ o òun ni sheikh fi ṣe àlàyé ọ̀rọ̀ yìí yẹni pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ sí i ó ní Abi Shurayh yìí annahu kana yukanna abel hakam àwọn èèyàn máa ń pe orúkọ rẹ̀ orúkọ tán máa ń pè yẹni pé bí àdàpè òun ni kúníyà kọmọkùnrin ní bàbá kìíní kan bàbá Ibrahim ẹ̀rí pé Annabi sallallahu alaihi wasallam Abul náà ni anabi nje jẹ́ sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà ni umar ń jẹ́ abu hafs so bí ọ̀pọ̀lọpọ̀ àwọn sahaba bí wọ́n ṣe ń jẹ́ bẹ́ẹ̀ nìyẹn òun ni òun ọ̀gbájúmọ̀ pẹ̀lú kúníyà àmọ́ ní kúníyà فقال له النبي صلى الله عليه وسلم النبي واصف إن الله هو الحكم الله بننجى على الحكم وإليه الحكم يعني كي الحكم بمعنى أن تيو مجودا أن تو مجودا ومن كي بابا تو مجودا أبا الحكم bàbá tó mẹjọ dá níjọ́ tó yẹ ni wá wá sọ́dọ̀ ànábì tánàbì gbọ́ wípé Abul Hakam bàbá tó mẹjọ dá ni wọ́n ń pè ní yìí ànábì wá sọ pé inna wa ilayhil hukmu hukumu rẹ̀ ní ẹjọ́ dídá ń lọ ìyẹn ni pé gbogbo ẹjọ́ tẹ bá lè fẹ́ dá Ọlọ́run subhanahu wa ta'ala ń lọ́mà dá ẹni pé ànábì sallallahu anábì gan kìí fọwọ́ sọ́yà wípé èmi ni mo mẹjọ dá àdísì abúrúra ń bẹnu sahih bukhari tí wọ́n ní jọ́ka anábì sallallahu alaihi wasallam sami'a sawta khusumatin bi babi hujratihi anábì kan gbọ́ táwọn kan já ní ẹ̀yìn ilé rẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹni àkọ́kọ́ òun rojọ́ tiẹ̀ ẹni kejì òun rojọ́ tiẹ̀

ẹkàn wá bá mi ẹgbẹ́ ìjà wá bọ́dọ̀ mi ni o anábi wá ní wàlà ánlá an yakuna ba'dukum wàlà ánlá an yakuna ba'dukum ablagha min ba'din níbi riwaya mi o ní wàlà ánlá an yakuna ba'dukum alhana min ba'din ó lè ṣí sí kó jẹ́ pé ẹnu ẹnìkan dùn jù tẹnìkan lọ fa aqdi lahu bi haqqi muslimin nítorí pẹ́nu rẹ̀ dùn yẹn tẹ́lẹ̀ yìí ohun sì ẹnu tí ó dùn

falyakhudha aw falyatrukha tó bá wù kó gbà tó bá wù kó fi kalẹ̀ ìyẹn ni pé kéèyàn máa gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ bákan náà ẹni tó bá ń dájọ́ irú àwọn tó gbọdọ̀ máa wà nínú ọkàn rẹ̀ nu ọgbọdọ̀ máa gbé mọ́ mẹjọ́ òun dáwọ́pọ̀ ni so Abul Hakam ìgbà tí anabi sallallahu alaihi wasallam tí ó gbọ́ tí wọ́n ń pè ní Abul Hakam Abul Hakam bàbá tó mẹjọ́ dá ànábì ní káì inna Allaha huwa al-hakam wa ilayhi al-hukmu ọlọ́lọ́ba tó mẹjọ́ dá òun náà sì ni ọba tó ṣe pé ìdájọ́ yóò máa padà sọ́dọ̀ rẹ̀ yẹn ni pé ẹwọ́n tójú ànábì sallallahu alaihi wasallam òjò ànábì ọmọ ànábì tó wọ́n pé eléyìí dùn lásán ni o bí ni o so ẹ̀rú tó ń bá so àmọ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala kò tí ẹ ma ya'lamu ma tukhfi nafs ya'lamu ma ya'lamu akhinatu nafs wa ma tukhfi sudur in tẹ́mi gbé pamọ́ gan tó tí ṣe jáde Ọlọ́hun Ọba ma ṣùgbìntà sí èyàn méjì ọmọ fa so Ọlọ́hun ní ma ẹni tí tó ní ẹ̀tọ́ ẹ̀gbìnkọ̀ ní mẹ́rin tó lòlòdò náà ní ma ń dá ń gbà míì ẹni tí ó bá fẹ́ jẹ́ adájọ́ kọmọdẹ́rù ọlọ́wọ́n bá bá wẹ̀yàn kọmọdẹ́rù ọlọ́wọ́n bá bá wọn lérí ẹjọ́ tó bá fẹ́ dáhùn pé ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹni méjèèjì tó èmi ọmọ ọlọ́mọ ẹni tí ààbò sí bẹ̀rẹ̀ ọlọ́rẹ̀ nínú ẹni méjèèjì o wọ́n lẹ́nu ẹ mú yìí wọ́n náà lẹ́nu tiẹ̀ náà mú yìí torí gbà mí ẹnu àwọn ẹnu ìyẹn méjèèjì ó mú tó pé ẹni tẹ́ bá fẹ́ rojọ́ ẹni tó fẹ́ dáṣẹ́jọ́ gan ìdààmú ó sì bá pé àà bẹ́ẹ̀ òun ìbúrò nígbùn ní a fẹ́ lọ́mbi eléyìí báyìí wọ́n sọ tí ẹ̀ lẹ́yìn sọ tí ẹ̀ so àmọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala so òun ni ọba tó ṣe pé àti tó hàn àti tó pamọ́ bákan náà ní lọ́dọ̀ ọlọ́run ọba ìgbà tí wọ́n ń pe arákùnrin yìí bẹ́ẹ̀ ẹ̀ tabawo lé wọlé ìsàlẹ̀ àwárí sheikh ni an abi shuraih annahu kana yukanna abal hakam ó kọ rẹ̀ tí ń jẹ́ yẹni pé kúníyà rẹ̀ àdàpé rẹ̀ òun náà ni Abul Hakam faqala lahu an-nabiyyu sallallahu alayhi wa sallam anábì wa sọ pé inna Allaha wal hakam ọlọ́run ni ọba adájọ́ wa ilayhi al-hukmu faqala gbàtà anábì sọ̀rọ̀ yẹn fún tán ọwá ṣàlàyé pé n tó fà táwọn èèyàn fi ń pè mí ní bàbá tó máa ẹjọ́ dá o ní inna qawmi ọláwọn èèyàn mi idhtalafu fi shay'in tán bá ti ń jà lérí kankan táwọn àwọn ará ìlú àwọn ará àdúgbò mi tán bá ti ń jà àbáwọn ará ilé tán bá ti ń já, lórí nkankan àtawuni èmi ni wọ́n bọ̀ wá báwọn wọ́n ni ẹ máa kòntú lọ́dọ̀ ọ̀dọ̀ Abu Shuraih ẹ máa kòntú lọ́dọ̀ rẹ̀ ó ní fàhakamtu bainahum máa sì dájọ́ láàrin wọn faradiya kullal farqayn ẹni kọ̀ọ̀kan nu wọn inú rẹ̀ ó sì dùn ìdájọ́ fẹ́lẹ̀ dáadáa ìdájọ́ fẹ́lẹ̀ dáadáa inú wọn ó sì dùn ó ní faqal Ànábì wa sọ wọn pé òkè ìsìntọ́ tí wọ́n fi ń pè ní Abul Hakam náà ní ń gbà tí ìyìn sáré ma sáré kí ebú mọ́lẹ̀ fún tọ̀hún kí o kà sáré kí ebú mọ́lẹ̀ fún tọ̀hún kìí ṣe bẹ́ẹ̀ bóyá ni pé èyí ó ṣèwádìí kí ni ń fà tí láwáyá fi ṣe báyìí náà àmọ́ ò tí ṣèwádìí ọkàn gbọ́ pé láwáyá ń sin kankan ó sì bẹ̀rẹ̀ sí ní kí ìbínú mọ́lẹ̀ sórí eléyìí ìwà àìnílàkàyè àfi nǹkan tí yẹn lè má ṣe bẹ́ẹ̀ ó ní nǹkan tó bá ṣe pé nǹkan yẹn ó àfẹ́kì ẹ̀sìn ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹni ń da ẹ̀sìn rú ìta gbangba ló sì dàrú ó dàrú lójú àwọn èèyàn ni irú ẹni kò nídìí kí ọlọ́lẹ̀ bá yóò ṣe ó ṣe rọ́dù fún nǹkan tí ń ṣe yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ pé kò rí bẹ́ẹ̀ o ní ti láwọn ìtàn sọ ní ìtẹ́ gbọ́ báyìí kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ó ṣàlàyé rẹ̀ kódà sasalaye rẹ̀ kama pé o ṣàlàyé nǹkan so ojúṣe náà ní eléyìí ojúṣe mùsùlùmí nìyàn àmì ẹni tó yẹ pé nǹkan tí ara rẹ̀ náà nìkan náà ní ń ṣe lélẹ́rí so ọ̀wá ti rí àbí ni ohun tí lọ lè wádìí ọkàn bẹ̀rẹ̀ sí ní sọ pé abọ́kàn pálí rẹ̀ ó sì àtàkì ẹ̀bẹ̀ náà irọ́ ọ̀pọ̀lọpọ̀ gbà ní pé yóò padà kò ní jẹ́ kẹ́ni òun ó dẹ́ tí gbọ́n tó fẹ́ wí fún un tó ń tí ó kí òun ṣe náà ni pé èèyàn ò yàn wá bí ẹwùrú tánàbí sọ fún nísìn Abul Hakam anábì wá ń sọ pé àá èèyàn Hakam ọlọ́run ní ọba tó mẹjọ já ó wá ń ṣàlàyé pé kí ló fà á tọ́bí ń pè mí bẹ́ẹ̀ ni pé èmi ni máa ń dájọ́ fáwọn èèyàn láàrin àwọn èèyàn tí wàhálà bá ń ṣẹlẹ̀ ṣẹ́mà

ayẹ wá sọ di Abul Hakam bàbá tó mẹjọ́dá tó mẹjọ́dá ó mẹjọ́dá anábi wa ni a ipi sórí tó ń wí ma ahsana hadha anábi ni ah, ah bó ṣe ń ṣe yẹn dá púpọ̀ jù yẹni kí bó ṣe máa ń báwọn èèyàn yanjú ìjà wọn ó dá púpọ̀ jù anábi wa ni fama laka minal walad injo loma tó bí ma qala Shuraih Shuraih wa dá ọwá ní qala ọwá dá anábì lóhun pé ṣùrẹ́ìhùn mú bí ọmọ kan tí ń jẹ́ ṣùrẹ́ì wà muslim mú tún bọ́ ọmọ kan tí ń jẹ́ muslim bákan náà mú tún bí abdullah qal anábì wá ní pé faman akbaruhum talent tó dàgbà jù nínú àwọn ọmọ tó kàkalẹ̀ yìí wọ́n ní ṣùrẹ́ì ó ní ṣùrẹ́ì lè ó ọmọ tó dàgbà jù anábì wá ní fa abu ṣùrẹ́ì abu ṣùrẹ́ì ló kọ rẹ̀ níbi náà ni ó tún wà nínú ẹ̀rí wípé èyí tó dáa jù nínú tí ẹ bá fẹ́ máa jẹ́ kóníyà òun ni tó bá jẹ́ ọmọ èèyàn náà ni kí ọmọ jẹ́ kí ọmọ fi jẹ́ kóníyà sí i ń àwọn o ó ń jẹ́ okọ̀ àkọ́bí ọmọ rẹ̀ ó sì ń jẹ́ okọ̀ èmi náà sòkòsí tí ó òun náà ni kó máa jẹ́ pé ó kọ ọmọ àkọ́bí yẹn fi ń jẹ́ kúníyà kí ni máa ń fà ní pé ìgbà tí yẹn bá bí ọmọ àkọ́bí tó wá ló kọ tiẹ̀ fún kúníyà tó yẹ kó kọ ma mi wá ń lò fún tóun já rẹ̀ òun mọ̀ wọ́n pé báyà bàbá yìí àmọ́ tó bá jẹ́ pé ó kọ fi ń ṣe so ìyẹn ni ká so bákan náà ìyẹn lè máa jẹ́ kúnlẹ̀ aláìtì níyàwó gan ìyẹn lè máa jẹ́ bàbá nkankan kọmọgbọ́n ní abu hind òsì níyàwó kàbí kọmọgbọ́n ní umu hind òsì níyàwó òsìn tó burú mẹ́ ọ̀ tí lọ́kọ àmín yóò tí lọ́kọ òsìn tó burú mẹ́ gan ni amọ̀tún <laughs> kankan kèbí mọ́ sí ń pè ní bàbá <laughs> òsìn tó burú mẹ́ inú súnà nabi sallallahu alaihi wasallam ni kódà ó dá kí àwọn èèyàn kan máa ṣe bẹ́ẹ̀ torí ìgbé súnà lárugẹ ni bàtàwọn èèyàn bá kọ̀ láti máa sọ̀rọ̀ àwọn lókọ kókọ wọ́n máa sọ̀rọ̀ àwọn ní ókọ kókọ so bó wá ní ìwọ́n náà ò ṣe ní dunnú láti sọ̀rọ̀ rẹ ní nǹkan tí ń jẹ́ súnà nàbí sallallahu ni anabi sallallahu alaihi Abu Shuraih naam qawluhu an Abi Shuraih ìtumọ̀ Abi Shuraih tí ó sọ pé Abi Shuraih qala fi Khulasatu Tahdhib inú tíra tí ń jẹ́ Khulasatu Tahdhib wọ́n ni huwa Abu Shuraih al-Khuzai ismuhu Khuwailid bin Amr ó kọ̀ daga gani Khuwailid Khuwailid ló kọ̀ bin Amr aslama yawm al-fath ọgbà Islam láwọ́ ìṣirúnà hadithan àdísì 20 náà ló ní náà lọ gbà wá tó pé wọ́n gbà látọ̀dọ̀ rẹ̀ ittafaqa ala hadithain yẹni pé Bukhari àti Muslim wọ́n gba hadisi méjì wá nínú rẹ̀ wọ́n farada Bukhari Bukhari òun tún gba hadisi kan wá nínú hadisi tó kún وروى عنه أبو سعيد المقبري المقبري أبي المقبري so Abu Sa'id al-Maqburi ona gba hadisi wa lọ́dọ̀ rẹ̀ yani pa àwọn tí wọ́n kéwú lọ́dọ̀ Khuwaylid ibn Amr wa Nafi ibn Jubair wa ta'ifatun àti Nafi ibn Jubair wa ta'ifatun àti àwọn ìjọ kan yani pa àwọn tó tún pọ̀ àwọn náà tún kéwú lọ́dọ̀ Khuwaylid yani pé Abu Shuraih قال ابن سعد ابن سعد صباي مات بالمدينة سنة الثمان وستين أكوني مدينة خويلد كوسي أبو شريح ní ọgọ́ta àti mẹ́jọ lẹ́yìn hijira nabi sallallahu alaihi wasallam ọ̀kọ̀lẹ̀ ṣáàrìṣù ismuhu hani ẹni ẹlòmíì tún ní orúkọ rẹ̀ hání ní ibn yazid al-qindi qala al-hafiz nípa hafiz ibn hajar lọ sọ bẹ́ẹ̀ qala al-harith ad-dababi wọ́n ní haris ọmọ ad-dababi òun ní pé wọ́n ní haris ad ní orúkọ abu shuraih qala al-mizzi imam al-mizzi òun ni wọ́n sọ̀rọ̀ yẹn qawluhu ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n ń dà á pé wọ́n ní alkúnìyà nǹkan tí ń jẹ́ kúnìyà ìyẹn ni pé tí wọ́n bá ń jẹ́ orúkọ tán mú ni pé lágbájá kúnìyà rẹ̀ òun náà ni máa sódẹ́rọ̀ bí abin aw òun ni ó kọta bá ti gbọ́ pé níbẹ̀rẹ̀ rẹ̀ abu lọ́wọ́ níwájú rẹ̀ abu fulan àbí ummu fulan náà ni ó wà ní ìbẹ̀rẹ̀ rẹ̀ aw nahwi dhalik wa anqalab wa bi wal laqab wọ́n ní lákọ́ọ̀bù ní tiẹ̀ ma laysa òun ò ń ṣe sí ka Zainul Abidin gẹ́gẹ́ bí wọ́n kẹ́mọ̀ pèèyàn ní Abidin irú yẹn lákọ́ọ̀bù ní kẹ́mọ̀ pèèyàn ní irú ẹ̀yẹn Imam Ibn ọ̀nà ń pè ní al-laqab wa qawlu an-nabi sallallahu alaihi wasallam gbọ́nàwà nẹ́bì tó sọ pé inna Allah awwal hakam wa ilayhi al-hukm ìpẹ́ ọlọ́run ni ọba tó mẹjọ́ dá wa ilayhi al-hukm ọ̀dọ̀ rẹ̀ ni ẹjọ́ ma ń darí sí wa huwa subhanahu ni adájọ́ láyé àti ní al yahkum bayna khalqihi fi dunya a máa dájọ́ láàrin àwọn ẹrú rẹ̀ nílé ayé amẹ́jọ́ tí ó dá nílé ayé bi wahyihi pẹ̀lú wáyé ni o alladhi anzalallahu anzalahu ala anbiya'i wa rusulihi tó sọ̀kalẹ̀ fún àwọn ànábì àtòjíṣẹ́ yẹni pé ta fẹ́ mọ ìdájọ́ ọlọ́run nílé ayé ń tá mọ́ ni ẹ̀rí al àbí súnà nẹ́bí sallallahu alaihi wasallam bóyá èèyàn parọ́ zina ya nísìn kí lápájá zina rẹ̀ ọ̀dá wọ́n gún wọn pétọ̀ níbo ti rí àdà èmi ò rí máa ń ọkùnrin kì náà ni wọ́n ní zina rẹ̀ ọ̀dá sọ ẹni ń wọ́n wá sọ gba eighty ẹgbà ogójì ọgọ́rin so irú yẹn ni pé ìdájọ́ ọlọ́run tó dá fún látàyé nù wọ́n ní bí ọ̀ṣẹ́ máa ń mọ̀ dájọ́ ọlọ́run láyé nìyẹn látara wá yìí lèyìn fi mà ibi lèyìn ó ti mà ẹlòmí àwọn sọkúsọ ẹlòmí lè ní ọlọ́run ọba jọ́hun òní máa ń pẹ́ dájọ́ àmọ́ nìsín wàràwàrà ní máa ń san fún yàn irú ọ̀rọ̀ ń pẹ̀yọ́kọ́ mọ jáde lẹ́nu ẹ̀ o ọlọ́run bá subhanahu wa ta'ala tó bá ṣe lè wú ló ṣe lè sẹ̀san rẹ̀ fún yàn tó bá wú lè sàn lẹ́sàn nílé ayé fẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí gan nà ẹni bá nífẹ̀ẹ́ sí gan ni ipò ṣe àbòsí báyìí nìkan sì mú wọ́n ti fìyà jẹ lẹ́sẹ̀kẹsẹ̀ à kọyà mọ́ dúpẹ́ ọlọ́mọ sí òun àwọn bí ṣe ń sàbòsí ń ṣe mú jẹ ń sàbòsí ń ṣe mú ọlọ́run dé ọdẹ ìyà ìkalẹ̀ dénú ọlọ́run bá kó lọ́wọ́ nílùú náà wọ́n ní ọlọ́wọ́n bá òun ní ìdájọ́ ń bẹ lọ́wọ́ rẹ̀ nílé ayé ìdájọ́ ayé òun náà ni nínú ẹ̀rí láti máa máa wa ma min qadiyatin illa wa lillahi fiha hukmun kò sí ìdájọ́ kan tí bá ṣe pé kò sí nǹkankan tí ó ṣẹlẹ̀ nínú tí ń ṣẹlẹ̀ tí bá ṣe pé ọlọ́wọ́n bá ti fìdájọ́ rẹ̀ hàn bima anzala ala nabiyyihi ó ti sọ kalẹ̀ fún ànábì min al-kitab látinú al-qur'an wàlẹ̀ hikma àti látinú súnà nabi sallallahu alayhi wa sallam qad yassara Allahu ma'rifata dhalik ọlọ́ni ṣéèkì ní ọlọ́run ṣe ní rọrùn láti máa ma àwọn òfin ọlọ́run lè akthar al-ulama min hadhihi al-umma nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáànà máa ń ṣàlàyé òfin ọlọ́run fáwọn èèyàn pé tọ́lọ́ ní kẹ́ ṣe rèé tọ́lọ ni a máa ṣe rèé ẹ̀rí ojúṣe àwọn àfáànù àmọ́ láwùjọ tiwa yìí káfó gbowó àlùbáríkà kó gbowó àpò ojúṣe tiwọn nu àmọ́ pé kó sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ọlọ́mọjẹ́ àbúwá àlùbáríkà wá ké kùránì ọya ọ̀ ẹ̀náwó kùránì fọmọ yìí o ìntàfà ń wàláhì iṣẹ́ tí yẹn jòkó láwùjọ tí yẹn jòkó tí yẹn ronú yóò rí pé ah, àwọn aláìní kan ṣe wọ́n pọ̀ jù nínú àwọn àfá láwùjọ wa tí pé wọ́n máa ọlọ́run ò ní ṣe kọ́lẹ̀ ẹni rápẹrẹ rẹ̀ lára ìyàwó wọn lára ọmọ wọn ẹni rápẹrẹ rẹ̀ lára wọn pápẹrẹ ẹ̀sìn lélẹ́yìí àmọ́ kọ́sá jáde wọ́n gbowó lọ́wọ́ àwọn èèyàn tán mọ̀ náà nù ẹ̀rí tẹ́fìmọ̀ wípé Ìlọrin yìí ìtàn rẹ̀ ni jẹ́ pọ̀ jù ọmọ ní ìlú ẹ̀sìn abẹ́rẹ́sìn lọrin tábàtí rẹ́sìn wá máa ń dùn ní irọ́ wàláhì azim ẹ wo nígbàtí èèyàn ń bú ẹnìkan sẹ́ndì mi ní ìrọ̀lẹ́ yìí mo wò mo ní níjọ́ tí wọ́n kọ́ ń sọ̀rọ̀ ìjáàbù ipé ìjáàbù kò sínú ẹ̀sìn nìkọ́ọ̀bù kò sínú ẹ̀sìn ẹ̀rí báwọn mọ̀rìkàzí ni o àdàbí ṣe kí nígbà wọn àdàbí ọya adákẹ́ ẹnu wọn fún àwọn ọ̀sọ̀ pín gbogbo àdàbí àwọn dákẹ́ ni pín inna lillahi wa inna ilayhi raji'un kọ́dà ìyàwó ẹlòmí náà ìyàwó àfáà mi náà lo ìjáàbù ìyàwó àfáà mi náà lo nìkọ́ọ̀bù àmọ́ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ kò gbọ́dọ̀ sọ̀rọ̀ hmm. àdáhùn Imam Bukhari ó tún bẹ̀rẹ̀ sí ní bú nígbé kọ̀ gbọ́ lárúbáwá afọ́ lárúbáwá rẹ̀ aláì gbogbo ọmọ Ìlọrin wọ́n dákẹ́ markazi ni o àdàbí ìṣe kí ni wọ́n ti dákẹ́ nígbà wọn ó tún ní ṣe bá fọ́jú ni Bukhari yẹn wọ́n sì dákẹ́ nígbà wọn ẹ wá wò ìgbà tó wá di pé ó wá ń sọ pé nìsí pé tọ̀ ipe bàbá kọ́lọ́kọ́ dá ilé kéwú àjòkó kékalẹ̀

tóun ló ju Imam Bukhari lọ ní àbí Imam Bukhari ló ju Sheikh Kamali lọ ṣe Sheikh Kamali ó tó ìjáàbù nínú ẹ̀sìn kíyàn tako hijabu àbí kíyàn pa ìtàn ìtàndà ike hàn pé àwọn kọ́ bàbá mi lọ́kọ́ sí nítòhun sọ ni pé àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì àbí bàbá tòun ni first so yẹ kó dìjà ni kò yẹ kó dìjà àbí fọ́ọ̀sì second ẹ̀yìn igbákiní igbákejì àbí kò pé igbákẹta ẹ̀yìn sẹ́wọ ẹwọ àdánwò báyìí wà lẹ́ẹ̀rọ aṣọ́ di ìjàbá mú ẹwà wo eléri rẹ̀ ni pé ẹwọ gbàtí ibi ń sọ̀rọ̀ Imam Bukhari gbàtí ibi ń sọ̀rọ̀ hijabu ẹjẹ́ mọ̀ pé àgbàlagbà kó kan ọmọ pé ẹnìkankan lọ́rin yìí ipe ẹ̀yin tẹ́ ń tako eléré ọ̀rọ̀ ìjábù yẹ wá ẹ̀yin tẹ́ ń tako eléré ọ̀rọ̀ ìmọ̀bùkọ́rí yẹ wá àǹgbà tó wá di ti bàbá kàmẹ́lì nìsín àwọn àgbàlagbà lọ ní ti dìde ìgbà ẹwà ẹwà ìsọ́rọ̀ yìí ń lọ yóò ní dá o á kí mo ní lọ ìlú yìí wàláì àzìm tí ẹ̀nà bá ń ọ̀rọ̀ yìí kí làákà kí ọlọ́run pèsè làákà èèyàn ṣé ẹ̀sìn là ń fẹ́ràn yìí ṣé ẹ̀sìn ọlọ́run là ń fẹ́ràn yìí so èèyàn là ń bọ nílùú yìí ẹ̀sìn ọlọ́run ò yí àwọn èèyàn èèyàn ni wọ́n ń bọ gbogbo náà wá dìde gangan wọ́n dìde náà wọ́n ń sọ àgbákò síra wọn ń sọ àgbákò wọn lè rí báyìí kó bá jẹ́ pé kódà wà lójú pé ẹ̀ ní ládẹ́yọ̀ kan hmm. lérí eléyìí ẹni ládá ẹran kan àsọ̀bíyà ìntànàbí tako tribalism pé àdàbíyà lè mí ẹ̀ríjọ́ táwọn èèyàn dánrú ẹ̀wò lójú ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn méjì kan já bọ́ ṣe ń jà báyìí lẹ́nìkan bá ní ya lal ansar ẹnìkejì náà ní ya lal muhajirin ha ànábì wa gbọ́ ànábì ní la ilaha illallah eh òun jà wọ́n ń pariwo káwọn ìjọ rẹ̀ kán wá gbà kán wá bìjà rẹ̀ anábi ni ha àṣọ̀bíyà tún náà kí hé ìwà tí ń rùn ìwà tẹ́ ń wù yìí ìwà tí ń rùn kó yí pé ọ̀já torí tọ́lọ́run nítorí kíni nítorí mọ̀lẹ́bí rẹ̀ náà ló fi ń já nítorí pé line ti wá rèé society ti wá rèé àdàbíyà làwa mẹ̀rẹ̀kàzíyà làwa ẹ̀rẹ́bí tí ń bá yín dé báyìí so gúrú eléyìí ìwà tó burú ni tí ọ̀dá ṣóbi tá a sí lọ òun náà ni pé àwọn àfà àwọn náà máa ń ṣàlàyé òfin ọlọ́wọ́n ọba fún èèyàn ń ṣe tàfánù o níjọ́ táfọ̀ ọba ti rí pé tóun gbọ́dọ̀ máa ṣe nu wàláyé kò ní jẹ́ àfà mọ́ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba wọ́n si dínwó mú a wá gbọ́ ẹgbọ́mọjà fẹ́ńbílóòbù wọ́n yàmọ̀ wá gbọ́ olè wàlá wàláì olè làbá kíní kíní ṣe ń gbé kíní ni ń dáná ni owó àdúrà yọmọ̀ wá jí mú <laughs> ẹ ìgbà tó náà mọ̀ pé bẹ́yìn náà ó dọ́wọ́ ti náà ẹ̀yìn òkú jí mú náà ni olè náà gbogbo yí ó mọ̀ pé olè ní gbogbo yí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé ó bá ti rí mú ni so ṣé ẹ̀sìn ọlọ́run lápẹ̀lẹ́ yìí páwọn àfáà ń ṣe sẹ́sìn ọlọ́run náà lápẹ̀lẹ́ yìí so òun ni pé ojúṣe àfáà òun ni kó sàlàyé ẹ̀sìn fáwọn èèyàn fàínà anábì ní ẹ̀yìn ṣéèkì ní fàínà alátẹ̀ṣẹ́mi ọ̀hálẹ̀ dọ̀lálà tó ráwọn àfáà tó bá jẹ́ àfáà ẹ̀sìn wọ́n mọ̀ sàlàyé gbogbo wọn wá lè gbárí jọ papọ̀ lórí àánú kọ́ wá jẹ́ pé kẹ̀kẹ̀rí pé ń táfà yìí sọ náà láfà yìí náà sọ ń táfà yìí sọ láfà yìí náà sọ kọ́ jẹ́ pé ànù lẹ́wà bá ń díẹ̀ à fúnifà iná lẹ́rìlẹ́mẹ́ yẹni wọ ìnìkítẹ́lẹ̀ fún fi báyẹ̀dì ahkam wọ́n ni táwọn àfáà bá ti ẹ̀yà para wọn níbi ìdájọ́ ọ̀rọ̀ ẹ̀sìn kan falabudda an yakuna al fi imwahid ẹ̀rẹ́ nìkan lò wọ́n right tẹ́ bá ń sọ pé a wọ́n fa ọ̀rọ̀ yìí ibi ikhtalafa fi al wọ́n ni ẹnìkan wà lórí òdodo ó lè jẹ́ pé ẹ̀yin lè máa mẹ́rin tó wà lórí òdodo àmọ́ ẹnìkan gbọ́dọ̀ wà lórí òdodo lọ́dọ̀ ọlọ́run ọba wọ́n ní faman razakahu Allahu ta'ala quwwatal faham àmẹ́rin tó bá ní àgbóyí tó jiná ẹ̀wọ̀n kan wa a'tahu mulkata milkata yaqtadir biha ala fahmi as-sawab min aqwali ulama tó epo ìtún nílàkà ìtọ́lọ̀ fún ọ ní agbára tí yẹn fi ń dá ọ̀rọ̀ àfáàmà ibi tó fi gbọ́rọ̀ àfá iye pé ǹtàfà hmm, yìí ń sọ rèé wọ́n ni yassara lahu dhalik bifadlin minhu bifadlin wa mannihi alayhi wa ihsani ilayhi ọlọ́wọ́n wó jẹ́ kọmọ dáòdòdó mọ̀ láàrin ọ̀rọ̀ méjì náà ni kó yẹ pé gbogbo tí wọ́n sáàmù wákàkiri láyé rẹ̀ òun náà ni ikhtalafa al-ulama bí wọ́n alẹ́ yìí ikhtilafu wa ń bẹ́ẹ̀ tí kìrìkan ní torípé kìrìkan ní torípé ma ṣàlàyé tó bá jẹ́ ọ̀kan fáwọn èèyàn òdodo ẹni tó bá nílà káyì ọ́ dámọ̀ pé ah òdodo rí òdodo ẹni ọmọ wá gbé fáwọn èèyàn ma ṣàlàyé fáwọn èèyàn bí lápẹjú ẹni ìsìn kẹ́nìkan bí ọgbẹ́ kí ni ìdájọ́ tẹ̀sùbá wọ́n ní eh, ọ̀rọ̀ tẹ̀síbà ọkúsọ́nà méjì eh, àwọn kan ní pé alélò àwọn kan ní alélò nígbàgbàgbà nítorí pé àwọn ẹ̀tọ́lá alélò wọ́n níjọ́ kan ní ẹ̀yàwó eh, ànábì wọ́n ń ka òǹkà àwọn kan nínú wípé tàbí lè lò ànábì sọ̀lọ́sọ́lọ́m kò lórí àwọn sọ̀hábà náà wọn ló kọ́ra yọ́ tí kùnmọ̀ sí òdìrí ọfà ajá ni ṣe pẹ̀lú àlàyé méjì tí wọ́n náà gbọ́n òtí ni pé èwo ló lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n eh, máa ń lò ló lẹ́sẹ̀ ńlẹ̀ anábí ó lò kọ́lá ọwọ́ lànábí máa ń lò áwù ti clear wàlẹ̀ áàlì tẹ́bá tán lè wọ hadisi obìnrin tó wá ń wí yìí hadisi da'ifu ni so ẹni tó bá ti ní àgbóyé táwọn yẹn bá ń sọ pé wọ́n fà wọ́n fọ̀rọ̀ wọ́n fọ̀rọ̀ ó ń rí ti ń jẹ́ òdodo ń bẹ̀ o wọ́n ní before the lè yìí àmọ́ yẹn náà pẹ̀lú ọlá ọlọ́run ni ẹni wa wà mẹ́nìyí àánú ọlọ́run ni wa ihsanihi ilẹ̀ ise dada tọ́lọ̀ mọ́ ṣe dada sẹ́rù rẹ̀ ni ó túnmọ̀ sí pé ńgbà táwọn bá ń ṣe fanfa pé kéèyàn ó rí òdodo mú níbi fanfa wallahi àánú ni tẹ́lẹ̀ bá rí péyàn méjì ń fa nǹkan àgbàlagbà ni ó mọ̀ wò láàrin wọn bẹ́ẹ̀ tálàgbà bá ní àwọn ni àwọn ọmọ kéèké òun ni ẹ̀kẹ́ wọn ah ta ló sọ fún ọ kọ́lẹ̀ ẹlòmí wàlùmfà àti oríṣiríṣi ń bẹ ní àwùjọba tẹ́mọ̀ pé ah, ah kí ni túnmọ̀ súnà tẹ́yìn ṣe báyìí kí ni túnmọ̀ súnà tẹ́yìn ṣe báyìí tó lọ́nà ẹwọ ẹkọ́ mo ti gbọ́ tẹ́nìkan sọ́jọ́ kẹ pé ike ń súnà náà ni ó ní Eh, ipe àwọn ọmọ kéèkèé ẹni ẹni tí alágíníkà alágùnlẹ̀ ìmáàni kìníkà so ó tún wá ní nínú àwọn àpẹẹrẹ alkiyama ilmi min al ní kẹmọ́ gba ìmọ̀ àwọn ọmọ ha Ibn Abbas ọmọ kékeré ni àwọn ìrìngbà rẹ̀ so àwọn afọ́wà ṣàlàyé al pé al-mubtadi' kìí ṣe sírù tí kìí sígáàrù sínú ni wọ́n ń sọ asígáàrù fi tàtùbík súnà ti Rasul sallallahu alaihi wasallam oníkéyàn kéré láti mọ́ lùsúnà nẹ́bí tó pé tí ń lò lùsúnà nẹ́bí kéré àwọn oníbídí àná máa ń pè ní al-asagir ìyẹn náà gbọ́dọ̀ ní tó gbọ́dọ̀ yí àwọn èèyàn tó dẹ́lú mínísìn fún pé àwọn àgbàlagbà yìí ni àwọn àgbàlagbà ní àgbàlagbà lè so n tó gbọ́dọ̀ yé wa lélé yìí hùn òun ni pé ọlá ọlọ́run ìyẹn ni pé kíyàn oró òdodo níbi nǹkan tí bá ń ṣẹlẹ̀ kíyàn ọrọ̀ àjòkú kọ́lọ̀ kó sọ̀rọ̀ àfòdodo hàn yẹn bẹ́ẹ̀ èrè wọn ni bẹ̀fọ́dìlẹ̀ yìí anú o wà mẹ́ni yìí wà láì ọrẹ ọrẹ ìta tọ́nà ọmọ táyà ni ẹ̀rí báyìí bákan náà wà ìsáni yìí eléyìí ara dáadáa tọ́lọ̀ wàláhì ẹ̀kí ọmọ wò náà ni Ànábì sallallahu alaihi wasallam tó bá jí lóru tí bá ń ṣe náfíl yóò ní Allahumma yóò ní ọlọ́run Rabba Jibrahil wọlọba tó ní Jibril wa Mikahil àti Mikahil ó ní anta tahkum bayna ibadika fima ikhtalafu fi wọ́n lọ máa ń dájọ́ láàrin àwọn ènìyàn ń tán máa ń fà láàrin ara wọn wọ́n ni ahdini ila al-haqq fima ikhtalafa fi tọ́lọ́wọ́ kí ọmọ ẹbẹ̀ nke pé ní táwọn èèyàn bá ń fà òdodo ní kó mi o jẹ́ kí n rí òdodo kí n rí mú ẹ̀rí báyìí náà ni ọlá ọlọ́run ni kí fanfọ́ ọmọ ṣẹlẹ̀ kí ó sọ̀rọ̀ arí níbi tí bá ń jẹ́ àánú ọlọ́run púpọ̀ ni torí pé kí ni tó bá yá náà ẹni tó wà yóò padà rí pé á ah, àṣẹ pé àṣẹ́dìrọ́ ni àti ẹ̀wọ̀n látijọ́ yìí àṣẹ́dìrọ́ ni sùúrù ẹni yẹn dáadáa ọlọ́run ò tètè kàn án ọlọ́run ò tètè ọlọ́run ò dá lọ́lá فمن أجل فما أجلها من عتية أو شيخ عبد الرحمن الشيخ وني أورن أورن تلان لاني والله العظيم وتوزني أورن تلان لاني كم يوم دانكرو wọ́n máa da ìsìn rú kọ́ máa da mọ́sílá rú kọ́ máa da mọ́náhàjì rú kọ́rùn sọ̀rọ̀ àsánù rẹ̀ pé fún fún àfàlágbájá fẹ́ lọ lè rí nù ó pé wọ́n ti rí lọ ó sì rọra dún tiẹ̀ wàláì wọn lọ rẹ̀ ta tó tóbi jù ní lọ́dọ̀ ọlọ́wọ́ wa wàláì àti wọ́n ní panas wà ilé ìlẹ̀ ṣùkùnmù fi dúnìyà wal akhirah gbólóhùn tá nẹ́bí sọ pé ọ̀dọ̀ rẹ̀ ní ìdájọ́ wà láyé àti ní ọ̀run kama qala ta'ala ọlọ́run bá tọ́lá rẹ̀ gásọ́ báyìí pé wa ma ikhtalaftum fihi min shay'in fa hukmuhu ila Allah ti rí pé á ah, tẹ́bá ti rí pé ìtọ́lọ ní a ṣe ẹni tó ń mú nǹkan mìíràn ẹra ṣe kí ni rájú tí ẹ kalẹ̀ rájú tí ẹ kalẹ̀ ẹwọ lápẹjú nísìn ẹbẹ́lẹ́gbẹ́sì ẹmẹ́bẹ́lẹ́gbẹ́sì àyà kúrá ní pé yáyọ lẹ́dínà amánú ìtẹ́kùnlá àwọ̀kúnú sọ́ọ̀lìkì lẹ́wọ̀ ẹni tó bá mọ àyà yẹn nìkan yóò yẹ yàn àní ìtẹ́kùnlá ẹbẹ̀rọ ọlọ́run wàkúnú máa sọ́ọ̀lìkì àwọn ẹni òdodo lèyàn máa ń bá rìn ẹni rẹ̀ lèyàn máa ń jòkó tíì kí ló dé so ẹni tọ́nà bá ti ní kó yé báwọn ọgbẹ̀ ẹ̀ ah, hmm, gbogbo ń tẹ́rin bá ń rí tẹ́ bá fi ń báwọn sí ẹ̀mọ̀ báwọn sí nìso so wàyín ọlọ́run tó ní wàyín tànà za'atun fi shay'in tẹ́ bá ń fa nǹkan kan láàrin ara yín farudu ila Allah ẹ̀wọ̀ ó túmọ̀ sí pé bẹ́yàn bá ń jọ ń ṣetọ́lọ́run náà ẹjọ́ jẹ́ mùsùlùmí ẹ máa ṣe fanfa àdàbí mọ̀rùkàsí mo náfẹ́ dẹ́lẹ̀ yìí sí padà si ita ìta ń pàdé sí mo náfẹ́ dá padà sí tí alkùránì wọ́n dá padà sí tàbí súnà Nábì sallallahu alaihi wasallam ó sí náà padà rẹ̀ sí kò sí torí kìí sọ̀rọ̀ ẹ̀sìn kìí sẹ́sìn rárá ọlọ́run fàyín tàná záìtún fi ṣe in tẹ́ bá ń fa nǹkan kan gẹ́ àbá ọlọ́kọ́ dá lé lé wọ́n ni irọ́ ni bàbá mi ni ọlọ́kọ́dá kalẹ̀ ọlọ́dá kò sí ń tàn authoritatively ní fi ń sọ kò sí ń tàn àwọn náà sọ ń pé àà ah, ayé àbíbù bàbá rẹ̀ kọ́lọ́kọ́dá kalẹ̀ ẹ̀dàkùn níbo lẹ́yà padà sí gẹ́gẹ́ tí a sí pàrùdú ìlákíní ọlọ́run tẹ́ bá ń fa gẹ́gẹ́ farudúhu ila Allah ọ̀dọ́lọ́run ní ẹ padà sí wa rasul ẹ padà sọ́dọ̀ annabi in kuntum tu'minuna billah tó bá ṣe pé bá jó nígbà gbóòdòdó gbogbo al-Qur'an àbí hadith anabi sallallahu alaihi wasallam tó bá ti di ṣẹ̀rí fún yàn àbí ń di tó tó wá ń pẹ́ bá jẹ́ tẹ́ bá mọ̀ pé ìjábà mọ́ gbọ́ wọ́n lẹ̀ ń jẹ́ o lẹ̀ ń jẹ́ o àwọn olólọ́bí tẹ́yìn lọ yìí lábà súnà là ń bí tó tó wá pẹ́ bá jábà lóòótọ́ náà ọlọ́run tẹ bá nígbàgbọ́ lódodo tẹ̀sí gbà pé ẹ dùn wájú ọlọ́run rojọ́ dhalika khairun á olúwa ní ìtọ́ dáa jùlọ wa ahsanu ta'wilan àlàyé tó rẹwà jùlọ lé ìtàn fún yìí fal hukmu illa Allah ìdájọ́ tá bá fẹ́ wá ìdájọ́ lọ sọ́dọ̀ ọlọ́run wà padà sí ìdí

àwọn alùsùnà tí wọ́n ń fa ọ̀rọ̀ pẹ̀lú mùdírù mọ́ríkàzì lérí ọ̀rọ̀ kíni lérí ọ̀rọ̀ hijab wọ́n padà síbẹ̀ lérí ọ̀rọ̀ Imam Bukhari wọ́n padà síbẹ̀ sínú al-Qur'an wọ́n padà síbẹ̀ pé ànábì ò rẹ́pù ọ̀rọ̀ yí ọ ní so kò rí báhùn tọ́ ẹ̀dàkùn bọ́lá àbí ọ padà sí ní sí àtàwọn mọ̀ríkàzì ní mo wọ́n ara yín jẹ irọ́ jagbajagba wà bí ìkọ́ọ̀lá Mu'adh náà lànàbí sọ fún Mu'adh ìgbàtẹ́ bá ya sílẹ̀ ẹ̀kí lọ́wọ́ dà fún yín yá ìwọ kò sí ń ya tí ó parí ìjà wọn ya yìí ya yá ya bẹ̀ wọ́n ni ẹ̀yìn ẹ̀dàkùn ẹ̀dàkùn kò sí oúntọ̀ mú tó yà bẹni pé ẹ̀dàkùn ẹ̀wọ̀n ọmọ bínú ìwọ́n náà mọ́bínú jòkó jẹ́ ìwọ́n náà dákùn mọ́bínú jòkó jẹ́ ẹsẹ́gbọ́ tó wá ní ẹ̀sáàsì ìsúrò ẹ̀sáàsì ìsúrò ẹ̀sáàsì ìsúrò torí lọ mọ mùnáfíkì <laughs> mùnáfíkì sí lọ rí sí ìgbìmọ̀ àmọ́ pé káì káì káì káì mọ́dàgọ́rú wàláhì tàláhì wàláhì tàláhì ó tó oṣù méjì nìsẹ̀ ọ̀kan náà àwọn àgbà mọ̀rẹ̀kazí ni ìjọ́ ní nǹkan bí oṣù méjì ẹni ń pírẹsẹ́ntì sẹ́mínà kan ó wá gbé Sheikh Adam wá síwájú nínú tàn ọ́nà ìpó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ lè kéwù ní sọ ó gbé Sheikh Kamali wá sí ẹ̀yìn wallahi bàbá amẹ́ríkà sí yẹn sọ fún káì káì káì káì don't disorganize the history you're supposed to mention Sheikh Kamal first then by Sheikh Adam wallahi àmọ́ ní ìsinmi wà láṣẹlẹ̀ yìí wọn ò bí bàbá wọn dákọ́ sọ wọn ò bí dákọ́ sọ ìpè láàá ah, ẹmọ́ disorganize kò sí orí sọ so wọ́n yà pé ọ̀pọ̀ sàánù tẹ́ rí súnà lẹ́sọ̀ lọ́wọ́ ìsọ́lọ́mà láì ń lọ ẹkẹ́ ọmọ ìjà fún gbogbo wa ẹ̀sìn ọlọ́run lọ ẹkẹ́ ọmọ ìjà fún gbogbo wa tẹ́ ẹ̀ bá ti jàfẹ́ sin ọlọ́run àbòsínà lẹ́mọ̀ ìjà sí àbòsínà lẹ́sìn mọ́ bí parí ẹ̀ وقد قال هنا النبي صلى الله عليه وسلم أصف لمعاذ فمعاذ لما بعثه إلى اليمن بعثنا بين لسي اليمن أنا بني بما تحكم كل ما بيسي داجو تبابي داجو فاميا ليو رسيني قال أني بكتاب الله أني ترى الله ما بيسي داجو أني فإن لم تجد تباري قال أني بسنة رسول الله صلى الله عليه وسلم أني سنة النبي ناني ما بيسي داجو أني فإن لم تجد tó bá tún wá rí náà ń kọ́ yẹn ni pé tí ó wà nǹkan yẹn nínú súnà tó rí wọ́n ní àṣìṣẹ́ ìrọ̀rá yìí máa ṣe ìtìhad pẹ̀lú làákàyè mi ìlẹ̀kẹ́sì làákàyè pẹ̀lú ìmọ̀ yẹn ni pé ìmọ̀ tí mo gbọ́ látinú al-Qur'an látinú hadith níwà fi mú ìdájọ́ yẹn wá tí ó sí tó faqal sọ pé alhamdulillah mo dúpẹ́ fọ́lọ́run alladhi waffaqa rasula rasulillah tó ṣe pé wọn ló fi òjíṣẹ́ ẹni tí mo ẹni tí òjíṣẹ́ ọlọ́wọ́n bá ránṣẹ́ ila ma yarda bi rasul ila ma yurdi rasulillah ila ma yurdi rasulillah ó wá ránṣẹ́ ó fi ó sì nǹkan جبل من أجل علماء الصحابة نوع عفان لنا صحابة بالأحكام ọmọ ìdájọ́ ẹ̀sìn wa ma'rifatul halal minal haram wọ́n dá nǹkan tó bá jẹ́ wọ̀mà nǹkan tó jẹ́ tọ́ ọmọ wa ma'rifatu ahkamil kitabi wa sunna ọmọ ìdájọ́ al-Qur'an àti sunna ẹ̀wọ̀n tí ẹ máa ń jáfà lé lórí nu ọmọ tọ́tọ́ ọmọ wọ́n ní ẹ̀rọ afúnlógógóró díẹ̀ wọ́n náà àbá náà ní ìṣẹ́lẹ̀ ẹ̀fẹ́ ìṣẹ́ òsàn ní ẹfún ẹfún ẹfún àbá àdìbáyé jẹ́ àbá àwọn àdìbáyé jẹ́ ẹwà wọ́n báwọn àbá àwọn ti rínú wàláhì láàzì bá ti rínú wọn ọmọ kankan nípa àdájọ́ ẹ̀sìn wọn ká fún àwọn kéwú tó fi gbàbára náà wọ́n mọ̀ níjọ́ kan ní wọ́n bí ẹnìkan wàláhí àmọ́ ah, pé ká ẹni yìí mọ̀ ṣe dáwọn ìfẹ́ dàpọ̀ rẹ̀ nínú rédíò náà ti bíjọ́ nínú àwẹ̀ ẹni mú bí ipé ẹ dákun ẹni tí ó bá jí láàárọ̀ tó wá bá jẹ́nàbà lára rẹ̀ nínú àwẹ̀ ẹ dákun bó ni ó ṣe àbáwọn ni ah, ah, wà láì ìtumọ̀ rẹ̀ ní pé ìmọ́ lọ́sọ̀hún ìmọ́ mo ní àwọn ah, ní káì kò wá láìkì ọkùnrin yìí sí lónìí so wọ́n bí ní bẹ́ẹ̀ ni ó kẹ́pẹ́ ó kẹ́pẹ́ wọlé náà ní ó sì béèrè lọ́wọ́ ah, òun ni pé irú ẹni tí bí ọ̀pọ̀lọpọ̀ sí wá rínú o mọ́ wọ́n bá gbé ọ̀rọ̀ ẹ̀sìn bá wọn èèyàn dáràn so òun ni pé ẹni tí ó bá jẹ́ àfáà yóò mọ ẹni tó jẹ́ halal yóò mọ ẹni tó jẹ́ haram yóò mọ ìdájọ́ alquran àti sunna wàlẹ̀hádá yẹni wàlẹ̀hádá ni sáàgọ́lẹ́wù al-ijtihad ní tó fi lè ṣe ijtihad nìyẹn ló fi rọrùn fún láti ṣe ijtihad idha lam yajid hukman fi kitabillah tí ò bá rí ẹjọ́ lórí tí ò rí ìdájọ́ lórí nǹkankan tó ṣẹlẹ̀ nínú al-Qur'an wala bi sunnati rasulillah tí ò sì rí nínú súnnà bi khilaf ó yàtọ̀ sí ma yaqa'ul yawm tọ́ <laughs> ẹ̀rù bí bàbá yìí bá wà gbèrè wọ́n lọ yàtọ̀ sí nǹkan tí ń ṣẹlẹ̀ lónìí ètò fil ahkam níbi ìdájọ́ mímá yajhalu hukmillah láwọn tó kí wọn mọ̀ dájọ́ ọlọ́run fi kitabi wa sunnah wọn mọ́ láti inú al-Qur'an àti sunnah wa sunnati rasuli inú sunnah nabi fayadhunnu anna al-ijtihada wọ́n wá rò pé ijtihad lẹ́ú yẹzúgù lẹ́ú pọ́rọrùn báwọn náà mínà lè jáhẹ̀lì láti bí àìmọ̀kan kọmá fiqh kọmá al wọ́n mọ́ hadith anabi wọ́n sì mọ́ sọ̀rọ̀ ẹ̀sìn yóò ló ń ọ̀dà sí ẹ àmọ́ orin orin lọ́kànmà yóò sì ló ń ọ̀dà sí wọ́n ní min al-jahli bi ahkam al-kitab wa sunna wa ayhat wọ́n ní tí ó ma al-Qur'an tí ó ma sunna anabi ó sì lóun fẹ́ máa dájú ẹ̀sìn ẹni wa ayhat ọ̀rọ̀ tó bóòlù yẹn ṣe fẹ́ ṣe wọn wà amma yawmal qiyama tọ̀ ọ̀rọ̀ ayé ni wọ́n sọ ọ̀rùn dájú ayé wọ́n ní àwọn tó bá jọ ìgbìndà alkiyama wala yuhkam wala yahkum bayna al-khalqi illa Allah azza wa jalla ẹnìkan ò lè dájọ́ láàrin èèyàn àfọlọ́hun idha nazala li fasli tó bá fẹ́ máa dájọ́ bayna al-ibad láàrin àwọn ẹrú rẹ̀ ẹwà nuzul nùzúlù ìláyí sọ̀kalẹ̀ ọlọ́run kò sí tọ́kàn pébò ní ó ṣe sọ̀kalẹ̀ ǹdọ́kàn mm-hmm. bẹ́ẹ̀ ọlọ́mọ ọ̀nà tó wọ́n fi sọ̀kalẹ̀ ní ọ̀nà tó tọ́ sí títóbi rẹ̀ fa yahkum bayna khalqihi bi ilmihi ọlọ́run máa dájọ́ láàrin àwọn èèyàn pẹ̀lú mà ìmọ̀ rẹ̀ ní wa huwa alladhi la yakhfa alayhi khafiyatun min a'mali ibadihi min a'mali khalqihi ẹjọ́ kankan ò nǹkan tí ẹrú rẹ̀ bá ṣe إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤتي من ويؤتي من لدنه أجرا عظيما ọlọ́wọ́ bá ní èmi ọlọ́wọ́ bá mi kì ń ṣàbòsí lára níbi ìdájọ́ mi kúrò miss kọ́lẹ̀ dára bó ṣe wùkọ́ mọ́ bí ọmọ náà gún báyìí ọlọ́wọ́ ní èdè ṣàbòsí fún mi nìyàn wà ń tẹ́kù hasanatan tó wá pé dára lọ bá ṣe yọ̀dá ìfòhà ọlọ́run ní ìlọ́pù rẹ̀ fún ìyàn ni ẹni pé ẹ̀ṣẹ́ rẹ̀ yóò jẹ́ ìlọ́pù mẹ́wàá ó lè jẹ́ 700 ó tún lè ní ọdún mọ́ ní yẹmọ́ wọ́n yóò ti ní lẹ́dún ní ajran azima ọlọ́run ní èmi ọlọ́run ọba mo sì máa ń fún ìyàn innama huwa bil hasanati was sayyi'at yóò dájọ́ pẹ̀lú dáadáa fáwọn kan yóò dájọ́ lórí àwọn aburú ẹnìkan fayókàzú lilmọ̀dìlúmi minadọ́lími wọ́n wà mú fún ẹni tí wọ́n bò sí ẹnà sàbòsí fún wọ́n wà mú lára ẹni tó sàbòsí ó múnú dáadáa rẹ̀ bí kọ́dìrí ìrànlámẹ́tì yìí bí ó ń dínwà àbòsí wá ṣe lè kọ́ ma bábòsí rẹ̀ sí mọ́ ń kánà láwọ́ hasanatu tó apẹ́ nìyẹn bá sì ní dáadáa bí alákojú ní sí musa àbòsí fẹ́ nìkan tó bá di ọjọ́ gbin alkiyama àbòsí 100 naira wọ́n wá wó pé iṣẹ́ wo ló ti dédé 100 naira wọ́n wá bù wọ́n wá gbé fóńtọ̀ náà náà fi ní pé ogun nǹkan tí yẹn bá ń ṣe lábòsí fún yẹn láyé wàláì kí wọ́n ti lọ lè dá padà tó bá pé nǹkan tó bá lè dá padà mọ́ ní tètè lọ lè bẹ̀rún tọ̀hún pé yọ̀ǹda mi ọlọ́run nǹkan báyìí á mo ṣàbòsí fún ọ lérí rẹ̀ sòkó yọ̀ǹda mi torí pé tó bá dijọ́ yìí owó ò ní ṣe dá padà mọ́ nǹkan tí yẹn gbà kò ní ṣe dá padà má ṣùgbọ́n yẹn ni pé iṣẹ́ rẹ̀ ni wọ́n máa mú nínú iṣẹ́ rẹ̀ yẹn wàyí lam tẹkùn hasana wàyí lam yẹkùn lẹ́wọ̀ hasana tún tẹ́ni yọba wá ní ṣẹ́rẹ̀ ókèdà mi ń se yìí àti maslo wọ́n wà mú nínú aburú ẹni tó sàbùsí fún bóyá ní ti wá gba mo fún lágbájá mo sì ní iṣẹ́ bóyá iṣẹ́ mi wọ́n wọ́n bí 1000 ni bàtí wọ́n wọ́n wọ́n ti wá àbòsíhun wọ́n ti wá gbàgbàgbàgbàgbà 1000 iṣẹ́ mi ti wá tán àwọn tí mo sàbòsíhun tó wá sẹ́kù bí a ó ń ṣe báyìí fẹ́mi náà ni mọ́ wọ́rí wọ́n wá bú iṣẹ́ wọn bá ṣẹ́ mọ́ wọ́n ti tọ́ọ́dá wọ́n wá mú nínú aburú tẹ́nìyẹn ṣe kẹ ẹ mú aburú rẹ̀ wọ́n ha àìlẹ́ ṣe yìí wọ́n wá lílẹ̀ má ẹni tó sàbòsíhun la yazidu ala hadha mithqala dharratin ẹ̀wò tó bá mú yẹn náà kò ní lékún kíkíní báyìí dédé tí yẹn ṣe náà wọ́n bọ́ gbà lọ́wọ́ yẹn wala yanqusu hadha min haqqihi mithqala dharratin bẹ́ẹ̀ náà ni ẹ̀tọ́ ẹni yẹn kò ní so kásàkíyèsí ara wa kọ́lọ̀kọ́ tó wá ṣe o gbọ́ àbòsí tí ẹ bá ń ṣe ẹlòmí o ma ń sábòsí fún ìyàwó rẹ̀ ìyàwó yọ kàn fọ́ lẹ́rán pé wọ́n ọlọ́nu ẹlòmí ọkọ rẹ̀ ló ń sábòsí fún lóbìnrin náà ọkọ wọn kàn fọ́ lẹ́rán pé wọ́n ọlọ́nu so kọ́lọ̀kọ́ mi ọmọ wípé tọ́ wọ́n lè máa gbọ́ pé gbogbo alámọ̀ afájà báyìí nulẹ̀ ìyàwó mi náà mọ̀ pé gbogbo alámọ̀ afájà kí á gbọ́ pé ẹlẹ́yà ń já onu ọlọ́run dé so wàláyé ọlọ́run ọgbà ń jọ mú ìdàlùkè yá mọ̀ bẹ́ẹ̀ ni ẹlòmí ọ̀rẹ́ sọ̀rẹ́ náà ni ẹlòmí ẹni pọ̀tẹ̀lù ń lè yẹn jẹ ọmọ rí rí fún náà ọmọ bìlì burú ń lágbára yóò sì dákẹ́ ó yẹ kó pẹ̀lú ọmọ ní kí wá wá ìdákùn tọrọ wá wá mọ́fàmí lọ́rọ̀ lọ́wọ́ jáyanjú ẹ̀dá àmọ́ ah, bínú tọrọ ọlọ́run àmọ́ pé ẹ̀yìn ọlọ́run wà nìyẹn àyí ah, tí kẹmọ́ dùn mí wọn nàlélàhùn ẹ̀tọ́ fọ́lọ̀ kọmọ́ ṣàṣàánú fún wa kọmọ́ ṣe wá What do you understand of Islam putting on putting leg together pé join it just together right thing ok fífi ẹsẹ̀ kan ṣe èèyàn nínú súnà nẹ́bí sallallahu alaihi wasallam ni súnà nẹ́bí ni kọ́lá sallallahu alaihi wasallam fi bí ṣeré tó bá ń kírun sẹ́rí kí wá ṣe pé etí ọmọdé lèyàn máa fi ń kanra so tura anabi máa ń sọ pé anabi ò ní ẹni eh, hadhu bayna al-aqdam ẹni pé ẹ fi gìgí ẹsẹ̀ yín ni kìí ṣe ẹni àwọn ọmọdé lànàbì sallallahu alaihi wasallam ń so náà ni tí bá ṣe máa ń to sáfù ni ó sì pàtàkì sọ́dọ̀ anábì máa ń sọ débi pé á ah, tẹ́ bá máa tó sáfù o kọ́mẹ́lẹ́pẹ́ máa fi bẹ́ẹ̀ ẹ ti bẹ̀ wá ìbínú ọlọ́wọ́ bá o ẹ̀kọ́ wọ́n di pé ibẹ̀ ni ẹ̀mí yín yóò mọ̀ yapa síra yín súnmí pé ara tí wọ́n fa sábà bí àyìn ní máa ń nífẹ̀ẹ́ ara ẹni ìgbọ́ra ẹni yé pé máa jà títí náà máa ṣẹlẹ̀ ara àìmọ́ tó sáfú dédé tó máa wà níbẹ̀ ọlọ́kọ̀ ṣàánú fún wa náà olóòrùn àsàrànwà ní coastal ẹ̀dàkùn jẹ́ ó rọrùn fún àwọn àjẹ̀nú láti dé sámà kejì àti pé sáà náà ọlọ́run èyí tí ó clear òun náà ni pé ọlọ́run bá ti ṣe é léwọ̀ fún àwọn àlìjànú nígbàtí ọlọ́run ti rán Nabi sallallahu alaihi wasallam wá sí ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní làwọn àlìjànú kánájú tó dé náà máa ń lọ sí sánmà ó kílẹ̀ ní suratul jinn ó ní wa anna kunna naq'udu minha maq'ida lis wọ́n ní àwọn àwọn ń lọ lè wábi táwọn ọmọ lọ lè ń jòkó sí láti mọ́ lọ lè jí ọ̀rọ̀ àwọn màláíkà gbọ́ ìyẹn ni pé àwọn ìdájọ́ tí ó bá ṣẹlẹ̀ láyé àwọn màláíkà yẹn àwọn àlìjẹ̀nú wọ́n lọ wọ́n fi lẹ́ tí ó fi jó tó ń tọ́ wọn jóná aláwọn àlejànú ti dẹ́ kalẹ̀ fún wa so ń ló fà nígbà tí àwọn bi dé sánmàmá tọmọlọ lè ń jí ọ̀rọ̀ gbọ́ àwọn arìnrìn àwọn jáde kẹyìnkẹ lọ báyìí ẹyìnkẹ lọ báyìí ẹyìnkẹ lọ báyìí ẹyìnkẹ lọ àwọn tó lọ sí agbègbè tí ń سنن الله نلون صنع القرآن قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد ولن نشرك بربنا أهدا إنا أنطبوا أنا أنطبوا وانا وأن وأن قلنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا وصدا بنت أقبل أقول أنت شلري wọn afúnra wọn lábọ̀ pẹ́tọ̀ ní tí ò já rí bí dé sánmà mọ́ rẹ̀ o so dùnú náà báyìí ìgbà tó lọ́n ti rán Ànábì sallallahu alaihi wasallam wáyé wọn ò ti rí jẹ́mọ́ sánmà gùn wọn láwọn àlejò náà wallahu a'lam. tọ́ ọlọ́run dá sọ́nù ọmọ ènìyàn máa ń ma ojú wa fi àsìkò rẹ̀ ṣe láyé ni sòkòdá káwọn tó ń ṣe tán kí wọ́n fẹ́ gbọ́ọ̀rọ̀ káwọn kó sì máa wá kẹmọ̀ ọjọ́ kódà ìṣẹ́dàpọ̀ yín obìnrin ẹ̀rí wọ́n ní ká parawọ̀ sí ìpé kọ́lá àwọn tó gbé síra wá nínú yín ẹ̀níjẹ́ so ẹ̀dàpọ̀ yín tí wọ́n ṣe ń léyàn ó yẹ kó tó yàn kí wọ́n mọ̀ pásìkò yìí àti ìgbọ̀n kan náà lẹ́lòmíwà tó ti mọ́ gbọ́ gbọ́gbọ́ ní bá tó bí náà méjìlẹ̀ tó gbọ́ ah, àbá sọ̀rọ̀ lónìí àní kí ni wọ́n sọ sẹ́ ah ọ̀rọ̀ ń pọ̀ àní kí ni wọ́n sọ kí ni tọ́pìkì kí náà kò ní rí sọ torí pé kí ni èrè ẹjọ́ so ẹlùmí ó sọ bí irú jùkú yóò sọ dé pàdé tó ti mọ́rọ̀ lé pàdé ara wọn kọ́lá ẹlùmí tó fọ́ ní olè tó máa gbé nǹkan tàà tó máa tàjà wá níbẹ̀ òun bọ́n rí nù wọ́n lè kó gbé tó ọmọ tàwà báwọn ẹ̀rá sọ́ọ̀sì ẹ̀rá akẹ́ríkà ah. ẹ̀rí so eléyìí dàpọ̀ kọ bá mú bẹ́ẹ̀ o so ẹjí kí a mọ̀ nǹkan tí a wá ṣe kọ́lọ̀ kí ó ṣàlékún àgbóyẹ̀sìn fún àdúrà ìlọ sánẹ́lì rí ọlọ́run àbí rí ni pé kò rí ọlọ́run ọba kò rí ọlọ́run ọba oníbẹ̀rẹ̀ ní asàlámù àlékún ó ní ilé táwa tí wọ́n ń ṣe zìnà tẹ́gbẹ̀bẹ̀ ènìyàn ṣe ń gbé